Exercise 1, columns 1 and 2. Ẹ lọ sọ́jà. Mo gbọ́ pé ẹ lọ sọ́jà. Ẹ lọ ṣàìsùn. Mo gbọ́ pé ẹ lọ ṣàìsùn. Ẹ wẹ̀ lódò. mo gbọ́ pé ẹ wẹ̀ lódò. ẹ ràwé yorùbá. mo gbọ́ pé ẹ yorùbá. ẹ mo gbọ́ pé ẹ ẹ lọ ṣàìsùn. mo gbọ́ pé ẹ lọ ṣàìsùn ẹ ràwé yorùbá mo gbọ́ pé ẹ ràwé yorùbá ẹ lọ sọ́jà mo gbọ́ pé ẹ lọ sọ́jà ẹ gbádá. mo gbọ́ pa ẹ̀rọ Exercise 2, columns 1 and 2. Pópó ń jó. Ó sọ pé pópó ń jó. Pópó ń taṣọ. Ó sọ pé pópó ń taṣọ. pópó ń ràgbọ̀n. ó sọ pé pópó ń ràgbọ̀n. pópó ń jẹran. ó sọ pé pópó ń jẹran. pópó ń jẹ̀pà. ó sọ pé pópó ń jẹ̀pà. pópó ń ràgbọ̀n. ó sọ pé pópó ń ràgbọ̀n. pópó ń jó. ó sọ pé pópó ń jó. pópó ń jẹ̀pà. ó sọ pé pópó ń jẹ̀pà. pópó ń taṣọ. ó sọ pé pópó ń Exercise 3A, columns 1 and 2. Kí. Ṣé kí n wá kí ọ? Ṣọ́ọ̀ṣì. ṣé kí n lọ sí ṣọ́ọ̀ṣì? kàwé ṣé kí n kàwé? fọṣọ ṣé kí n fọṣọ náà? fìlà ṣé kí n dé fìlà? bàtà ṣé kí n wọ bàtà ẹ̀wù ṣé kí n wẹ̀wù agbọ̀n ṣé kí n mú agbọ̀n wá ìkòkò. ṣé kí n mú ìkòkò wá. fìlà ṣé kí n dé fìlà ṣọ́ọ̀ṣì ṣé kí n lọ sí ṣọ́ọ̀ṣì àgbọ̀n ṣé kí n mú àgbọ̀n wá. ẹ̀wù ṣé kí n wẹ̀wù ìkòkò ṣé kí n mú ìkòkò wá kí ṣé kí n wá kí ọ. Exercise three b columns one and two. agbọ̀n ṣé kó mú agbọ̀n wá ìṣáná ṣé kó mú ìṣáná wá abúlé ṣé kó lọ sábúlé àgbo ṣé kó ṣe àgbo ìṣáná ṣé kó mú ìṣáná wá abúlé ṣé kó lọ sábúlé agbọ̀n ṣé kó mú agbọ̀n wá. Agbo. ṣé kó ṣe àgbo. Exercise 4, columns 1 and 2. Iwe Ìwé mélòó ni wọ́n? Agbe. agbè mélòó ni wọ́n? àdá àdá mélòó ni wọ́n? ibùsùn ibùsùn mélòó ni wọ́n? àga àga mélòó ni wọ́n? agbè agbè mélòó ni wọ́n ibùsùn ibùsùn mélòó ni wọ́n àdá àdá mélòó ni wọ́n àga. àga mélòó ni wọ́n? ìwé ìwé mélòó ni wọ́n? Exercise 4, columns 1 and 3. Ìwé. Mo rí ìwé mẹ́fà. Agbè. Mo rágbè mẹ́fà. àdá mo rádàá mẹ́fà ibùsùn mo rí bùsùn mẹ́fà àga mo rága mẹ́fà àdá. mo rádà mẹ́fà agbè mo rágbè mẹ́fà àga mo rága mẹ́fà ìwé mo ríwèé mẹ́fà. Exercise 4, columns 1, 2, and 3. Ìwé Ìwé mélòó ni wọ́n? we me fa. mẹ́fà. Agbè Agbè lo ni wọ́n? mo rágbè Ada, àdá àdá mélòó ni wọ́n mo rádà mẹ́fà ibùsùn ibùsùn ni wọ́n. mo rí bùsùn mẹ́fà àga àga mélòó ni wọ́n mo rága mẹ́fà. End of Unit 27.